ana eh? ni jìnnìkì ń kejì ẹ́ jìnnìkì ń kejì àgbẹ̀ náà ìgbé ọ̀nà na lẹ́yìn kejì kò ní èlé nìkì àgbẹ̀ kejì kò ní èlé nìkì àná lọ́mì kàlùbá mi àgbẹ̀ òní ladò kàkà kejì tó kejì ọ̀nà wẹ́rẹ̀ kọ́tàn wẹ́rẹ̀ kọ́tàn lọ́mọ̀ so kejì by kejì kálímàtàn kálímàtàn word by word lọ́mì ìjà forí dọ̀nà bọ́ọ̀lù ìlú ní kejì wọn. ara wo ni ẹdọ banya tó lọrọ ọmọ yẹn kò nígbà gbé ní lábẹrẹ lọ ẹdọ mo ní ẹka náà wọn ní ìṣọ kẹ náà nípa ìgbẹ́yẹ ní yìí ìṣọ kẹlẹ wọn rè lọ́mọ̀ká orí tó mọ̀ ẹgbẹ́ tí wọ́n ti dáná ní ìyọ́n tẹ́lẹ̀ àwọn máa fún àlọ́ ní ẹ̀yìn ìlú àbúrò ní lábẹrẹ ọjọ́ nàmbà ṣọ́tọ̀ ọjọ́ nàmbà ṣọ́tọ̀ àbá lórí gbani kálímọ̀tàn kálímọ̀tàn wọ́rọ̀kọ̀tàn wọ́rọ̀kọ̀tàn word by word page to page ọ̀rọ̀ mọ̀ wọ́n. àgbẹ̀ni ọmọ nílọ èyí yìí ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀nà náà lọ́tà wọn kọ́ ìkọ̀kọ̀rọ̀ nìkan dọ́ọ̀ lórí ìgbéléyìn dọ́ọ̀là máa ń ṣe hàn nìyẹn dọ́ọ̀là máa ń ṣe hàn nìyẹn bẹ́ẹ̀ni ìdáni kéwù kwẹ́kẹ́rẹ́ ìmọ̀ ànyà dá ẹ̀rẹ́ ẹ̀ dáyọ̀ nínú ní world wide dọ́ọ̀là yóò kéé ní ilé nìyẹn ihu yóò kéé nínú nù ànyìnlọ́ọ̀là o.

olórí wa náà sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ àbọ̀ wàláyé nyáànyà ló gbóni ọmọ náà nà má bọ́ àwọn ẹ̀ àwọn gbọ́ àyẹ̀ yẹn àwọn gbọ́ àyẹ̀ yẹn àgbẹ̀ni máa kàn ẹ̀ hàn wà lẹ́rẹ́ náà láì ká mi tọ̀ ọmọ yẹn lórí tẹ́lẹ̀ mi wúwo yẹn náà jẹ́ àbílẹ̀ gbẹ̀ni nọ àbà yẹn lórí ibú sàwùjọ náà máa fi tún ní àná àbà káwọn mi yẹn ti jù lọ jordan àbà sọ́kùnrin náà ní sàwùjọ and dáhùn ẹsẹ̀ sàwùjọ náà máa ní wúrẹ́ yẹn sí iye sí náà three years. And on work with government, on work with any government, that was shown everything Kai tell you Konaka, ah, Ulum hadith, I'm a young man. na I've Amen, the more I know this, the more I know that I'm now an arm and women. That's how come. Why can't you mean when the teacher on that behalf is a while? Soka, Sunan especially jamiat islamiyya olùsílẹ̀ ọbẹ̀ ẹ̀dá ìfọ̀nù ní kìrèétì agbẹ́lẹ̀ kìrèétì department of hadith ti jamiat islamiyya nàdẹ́ ìgbìyìn after three years dọ́lẹ̀ wọ̀ rahmatulahi alayhi sọ́yìn tó pọ̀ ní ìdí tẹ́tí yẹn òkìrèétì àdé ìlú òkìrèétì àkàkà department of hadith tẹ́tí ìkẹ́mẹ́rin international islamic university of medina agbẹ́lẹ̀ wọn àmàlọ́n ọ̀nà ọ̀nà yóò yẹ look this and this and look for so many to look for island. Look this woman and die also. Man may see then. If you're not quite, and you're not quite with him, come and send your man. Why could you why could you be Arabic soldiers? And if you don't listen to the doctor, you need to go ahead and go. Albania is good as well for Who are you? Now, this is Sunnah. Sunnah. Eh? alẹ́ ìrọ̀ nìkúnlá. ẹ̀yìn ìgbà ẹ̀yìn ìgbà sọ ẹ̀rọ àmà a kẹ́nikẹ́ni ẹ̀ ọdún ẹ̀rọ pàtó kẹ́nikẹ́ni ẹ̀. ẹ̀yìn ti pọ̀ ẹ̀rí kan ẹ̀ ọ̀gá náà ní báyìí àkàkọ́ yẹn ní ọ̀gá kẹ́lẹ́ kan náà gbẹ́lẹ́ ìgbọ́n mi ẹ̀yìn. ó yọ ọ́nà mi. ọ̀rọ̀ lọ́nà ọ̀fà adá àti ìkú àná rẹ̀ má

Albani ita magumayo ini asana mani ida bui ini maktaba al-zahiriya zan nani ah, magoya fada gaure anyi wujudu ba'd al-maktabat arinyi ah, some other libraries ana kaka personal library ada لأن علماء دلنا حيث كان يستعير منها بعض الكتب دول دول يقول وسير يريدان يقول ايش يريدان مثل أنا الكويت أنا مكتبة سليم القصيباتي رحمه الله لايبري سليم القصيباتي والمكتبة العربية لأحمد عبيد رحمه الله عشان لايبري أحمد عبيد láìbẹ̀rẹ̀ àgbálẹ̀ ìnígbàmọ̀ àti ọ̀nà bí ó rèé sọ̀rọ̀ àpapọ̀ mi àwọn yìí kò ní àgbálẹ̀ mi ní ìgbìmọ̀ ẹ̀kàwé mi àgbálẹ̀ olúwe ìwà àkọ́ orí ìjà mi ẹ̀kọ́ kan nà ọkà yìí ọ̀nà gbogbo lè yàn ìwé náà dàrí tẹ́lẹ̀ dẹ́ mi ọ̀gbá nà níbi nítorí ọ̀nà àrùbá ní ìpè ìgbà àrùn àgbálẹ̀ olùkọ́ ló kú àbẹ̀ sọ́bọ̀lù يقولون إمام المروزي أو مهم إمام المروزي إمام المروزي أنا أروه إمام أحمد بن حنبل إمام أهل السنة والجماعة إلى أن لا ونبعه إمام أهل السنة والجماعة إمام أحمد بن حنبل أو يقول ذلك آه أربعة أربعة أربعة أربعة يعني لا تبعني جيبي وجوهنا بعد ما دائما لنا وجوهنا بيكو فانا جوهنا

ẹ̀rọ àkàkẹ́nikẹ́lẹ̀ orí ẹ̀lẹ́ ọkọ̀ láàkàkẹ́nikẹ́lẹ̀ ọkọ̀ wọn lọ́yà tó kẹlẹ̀ dọ̀ kí tètè rí mi. kàndèrè ilé ọlọ́tọ̀ọ̀nù náà kàyìn yàrá wọn nọ n'ányíbáányíbá gbèrè wọn àná kí tètè rí mi yọ̀dọ̀ yọ̀dọ̀ náà tẹ̀ta ọ̀mù ní hàn wẹ́ẹ̀. àbá ojú ẹni mi kàfẹ́ sáré ilé bá fan dọ̀ọ̀la ọkàrí wọ́min àkàrí lọ́tọ̀ wọ́n àkàrí fitan an yakula al-insanu ma la ya'lam وأن يعلم قبل أن يتعلم ولا يغاض أن يندم أو آه، لا يغاض أن يعتم فإذا عظم لا يندم أوكي كيف كوف علينا بتقولون هو من أحسن الحفظ بالجندرة والجنجة إما دي من كثير من أن يقول الإنسان ما لا يعلم أنا أقول لك عليه ما ضعيف إذا أتلي أنا عجل بأعوني

lọ́wọ́ ẹ̀sìn fún ọ̀rọ̀ pẹ̀lú àdìsí ni èmi. Màjúmú ìgbàta wa, má nà hámi ń lè lùdọ́ rẹ̀. Sàbẹ̀ nìkó, olùmúdẹ́ nà nà mi. Ọ̀rọ̀ ẹgbẹ́ tó ń gbárí, èdè wọlù. Bẹ́ẹ̀ sọ́wọ́ ẹ̀jẹ̀ fún ẹ̀nà àdúrà àwọn àdá àbọ̀ rẹ̀. Àdá ìmọ̀ ẹ̀sìn mojúmú ìgbàta wa náà. Yẹ́nà ní ìṣòro ká ẹnìkéé lọ, dẹ́mọ̀ adé yìí dàmú. ṣàtìdẹ́wọ̀nù tó ọ̀nà ìlọ́tùbà rẹ̀ díwọ̀nù àkàdọ́kọ̀ ẹ̀wọ̀n nàyọ́ka is an encyclopedia of Islam. What's oh. an encyclopedia of Islam? Man, I'll be Islam. This time you're not a settle. Ilé ẹ̀rọ ẹ̀rọ tó gbàlè ẹ̀rọ ẹ̀rọ ọ̀sà tó láàrin ọ̀nà encyclopedia of oh, the knowledge Islam. Okay, the last one is the dictionary of Hadith. <laughs> ó lè ka ọ̀rọ̀ ní kọ́tù mùsùlùmí àbí àwọn ìgbà àkàlẹ́jẹ̀ rẹ̀ yóò ní nínú náà lọ́dún ìjọba ìkẹ́ àbí muhammed bẹ́ẹ̀ ẹ̀rọ sọ́ọ̀rì àmìháyà sí gọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àbí àmìháyà sí gọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ àbí fẹ́ẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀mọdẹ̀ wọn. ọkẹ

àwọn bó lọ gbọ́n dáwọ̀ bá kọ́ sí mọ̀sálà ọ̀gá yìí. ماذا لقمان؟ نعم؟ اه لازم ما لعنه ما لعنه الله ما لعنه Eh? mala mala misman ọ̀rọ̀ ya tó dọ̀mọ̀tí àdìsọ̀ ọmọ ọjọ́ àdìsọ̀ tó mọ́ yìí dọ́ọ̀fà ìmàrọ̀ kàrẹ̀ ọ̀rọ̀ àti ìmàrẹ̀ kàrọ̀ ìwé ìwé ní kí yáà rẹ̀ ní nàbẹ́ àwọ̀ yà á yẹ̀ ní ìṣẹ́ àlọ́ àmọ̀tí tó mọ́ yìí ìṣẹ́ tó mẹ́ta tábẹ̀rẹ̀ ọ̀dà máa jẹ́ ọ̀dà máa jẹ́ máa ìwé náà ní èsìkò náà ó tó gbàgbà yìí á ẹ kò tó yìí and láìkọ ní sákẹ́ náà ṣẹ́kẹ́ àná ní kàkà yìí ẹ̀ rà bọ́ọ̀lù àṣẹ́kẹ́ àná then kọ́lá àyàn bọ́ náà yìí kọ́ lọ́yàn mẹ́rin títí ẹ̀ máa ń bọọlụ dị bọ́ mi yọ na kẹ̀kẹ́ òun ní èdùwé tó yẹ eré àgbáyé ẹ̀ àbọ̀nù ní ẹ̀ ọrụ ẹ̀ rẹ̀ ẹ̀ wọ̀ nyọ̀rọ̀ kàn kàjẹ́ ìrìn àti ìmọ̀mí Ina na mɛ nga tɔn ti da ɔtɔ yɛ. Ɛdá gbani, ɔnu kuma na akara na dɔɔ nyɔya no. Ɔkɔ na ɔbɛta ɔkele obi yie ne kekele wa toto wɛ. Kuma do a zosa nyi ɔza do a ɔna kɔta no. Ɛyɛ a zosa ɔza bi a ɔna kɔta no. Wàá nínú nọ́ọ̀tù. Wàá nínú nọ́ọ̀tù. arwa kan tafsir arwa na kwa ba ya wani tafsir ka de ya ka na arwa nan ka sai wannan ta mun kan de ya da to ita ne ana ya na مخالفة الثقة عن الثقة أنا كان أنا عادل أما أنا wàkọ̀láyà kọ̀láyà hẹ́yìn lọ́kọ̀ọ́sẹ̀ báyìí ayọ̀kọ̀tà kẹ́nà ní ìtàkùn ìkọ̀kọ̀tà kẹ́nẹ̀ lórí omi fún àbúkọ̀kọ̀tà kẹ́nẹ̀ yà dọ́lẹ̀ wọn ní yàtọ̀ ọ̀tọ̀ wà kà á ká ọ̀hún náà dọ̀ náà ẹ̀dọ̀ ọ̀hún náà ẹ̀dọ̀ ẹ̀dọ̀ so ìdọ́ ní dùkúmà náà yà àzọ́ ọ̀yàzà ọ̀nà ìtàkùn náà àzọ́ ọ̀yàzà wọn ya oh, láì I'm not to do that. Uh, means come and jump. I don't want to jump the gun. Eh? Okay. Kuma abana Wala ya an yasam. So wa kon bi. asima da yan Jo bi da kan. Do mai. du nan. Ah ka se no don. Eje ara ka, ari ni. ara ki ọtún máa yẹ dọ̀ kàn bọ́ dáàbò rìgbọ́ àbàtà wa ẹ̀dẹ́ máa kàn ní ẹ̀mí gíláàlú dòdò á ní sọ pé láàrin nìyẹn. wọn nọ lọ́dún yẹn kẹsàn-án bá kọ́lẹ̀ sẹ́nu bẹ́ẹ̀ mọ́ á ní ilé ní ẹgbẹ́ òdà nínú ta iná wọn ẹ̀ ń tọ́sí ìfún ìní gbogbo ilé nílẹ̀ àkàn yìí dùn ẹ̀ náà ọ̀dọ́ mi àtẹ̀wé bí àwọn olùkọ́ni mẹ́ka tẹ́mọ́lé ẹ má lọ níbi ẹhìn wọn lè má nàbí ẹ ọsẹ tó náà wà jẹ ọsẹ mi rìn níta má nà ẹyà náà mi náà àkùtà máa yí ìrẹsì àwọn. ilé àwọn ìyá wa mi wọ́n lè kọ́ ìyẹn tó bí tọ́ta mi ní

تهذيب صحيح الجامع الصغير عن وين الغنم ولقد قال لي أول اشتغاله بي إن مرضي أقعدني عن الحركة وإنني أكره أن أجلس بدون أمل فقد أملي علي مرضي وعجلي هذا المشروع

أرامك من هذا المشروع من الذي تفل من ما تجدون آه، أنا تجدونني وأنا نلعب نلعب أنا كان أنا كان جمعة الموجزة لشيخ الألباني أنا تلعب لعبد الله ناصر الدوسري في الجو على كل ما هالباني يعني. e kó ya gba ni èmi ọ̀rọ̀ náà na wà nẹ́ẹ̀mù tùm ọ̀rọ̀ náà na tó ti wà na <laughs> tùm ọ̀rọ̀ náà ọ̀dọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ ìdáná ọ̀rọ̀ ìwé nọ́ọ̀mì ọ̀nọ́mìlì ìyá àpáhìlà ní ẹni máa hẹ́wà dé but aba kunya na ika onye na ya na ika ikuma abanye anya ụzọ ihe nwetere agbẹ́ náà mi dá àwọn ọmọ rẹ̀ da awa na ẹ̀yẹ ọkọ̀ tánà lè ṣe rọ́nmọ̀lá rìhìláàt munazama bada àtúnṣubọ̀ èèyàn ní kò lè gani onye traveling onye john ní ìyẹn na mẹ́ lámbúwà sí every month yẹn lọ bàbá bó yìí máa like every week of the month lọ lẹ́sùn one week in the month. nàmẹ́ ẹ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ àwọn ọmọ àánú màá nàkó láìpẹ́ ẹgbẹ́ yẹn sákẹ́ nù ìní month lọ́rẹ́ jìnnà ọ̀rẹ́ nàmẹ́ ẹ̀dọ̀ ọ̀rẹ́ àyẹ̀wò yẹn náà ìkọ́lá àná yẹn ká máa ṣẹ́jú àwọn ọ̀nà rẹ̀ dìbẹ́ẹ̀tì yẹn náà mẹ́rin But I don't know with debate. Ṣé wọn náà akọ ayọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀dà àgbẹ̀yìn debate? And man hajj ayọ̀ na yà ká rẹ̀ lóko ẹ̀dọ̀ bẹ́ẹ̀ àjọ. Di àgbẹ̀ kọ́lé bẹ́ẹ̀ náà wọn. And ìdúpọ̀ àná ọkọ̀ náà wà wẹ̀ in old tó ọ̀dùnà abẹ́ àwọn kò sí mi àbàrà ní iye ìlú ka àti ìdẹ̀dẹ̀ tẹ́mú ẹ̀. Àgbẹ̀ náà bí ti sá ọ̀rọ̀ any with ground, any uh, anything below the sham ground. أهذا لنا كي إنتي جزيرة بايرن أبي موروكو أغانو نيدو مصر إيجيبت أو نيدو هند إنديا أغانو نيدو باكستان أو نيدو أبي آسيا àjọ́nà náà níbẹ̀ wà ìpòlíkìyà ní tábìlìkà ọ̀nọ́bẹ̀. òrùbà europe wọn nọ australia wọn nọ àti even america wàhálà mi fọ́dí láàyè alẹ́ wàhálà náà ọ̀gbẹ́ni máa ń láàmú àti wọn lọ crap ètò home kura and ẹ̀yìn náà gbẹ́ni náà gbẹ́ni àti àkàgẹ́ aláwọ̀ àwọn tó dẹ́nà mú àti dáwọn rẹ̀ lálẹ́ gẹ̀ẹ́sì sọ̀rọ̀ láì kọ́nà mi kàrẹ́ bẹ̀rẹ̀ mi kà àrùbọ̀ ọ̀nà àrùbọ̀ ọ̀rọ̀

yare guma kaya sa sa zani da Allah san to mori yare guma kaya sa san zani da Allah san mori amma ke ke ke ya tawo kaya zani arugao da mu koro da zani onye mu ni da ko ni akoyo amma ka wa ka ai yahudi o to tun amma ai yahudi ja ni bi o to tun ni sọgbọn ta jìnnà máa nọ nǹkan ọbẹ sọrọ rẹ nǹkan tó sọrọ kí ni a kẹ àtẹlẹ bàbá rẹ ìjọba náà kà á yà sọrọ rẹ ìwé ilé èyí dání ẹgbẹ ọmọ nínú eré ta yahudi ọtọ ọtún pẹlú ìdáwọ rẹ ìdílé ọlọ́ọ̀lọ́ sánàdì lakọ́ ọ̀lọ́mọ̀ṣá á máa ṣá ìdílé ìlànà àtàkùn ní ìdílé àdáni bí ìdánitiwa ni bí ìrọ̀rùn. ihe ka aka ahụ m ka ebukman nyilan anyị agwa ọrụ ọrụ na ịka imana gbari asị mmeda awa anyị lọrọ na mmasị wori tupi tupi ẹni nàrà àrọ ọni ene bẹ́ẹ̀ ni tupu kù ni ekukù.

kai waye wallahi ba kai ta ba lukman ba kai ta ba haka haka juhudu juhud mudadatu lidawati ya shaykh adunya nane أنا أقول أن لأمضادة الجن جدوا دعوة الشيخ الجن أنا بعمل بعدين أنا ناقل قدامي الجن دعوة عنه وقد جرت له أحداث كثيرة خلال هذه الفترة من جراء دعوته إلى التوحيد والسنة أوكا أنا كليني أنا رامي أنا را حفر إليه أنا رو أنا أبو من البن من عيد لهنا ana ikaba mene owa atikpem katati da wana mene ni tawhid da hala ni tawhid and one of the components of the tawhid of kitai ẹ̀dá mata that control wọ́n yí pa ẹ̀tẹ̀ wá sí ọ̀nà ìlà àti ẹ̀dí wọ́n èké bọ́ọ̀lù bá bọ́ nínú ìjọ ọ̀nà ọ̀nà ìfẹ́tù méjì ẹ̀rọ náà gbogbo ìpè ìjà bẹ́ẹ̀ ọ̀nà àti kẹta ọ̀nà tó wọlé kàtà sọ̀nù pa. very clear yàtọ̀ láà ìgbà ìlú àti ìjọ ìgbà náà ayé máa bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ rẹ̀ ó túkọ̀ wà bá ilé mú kẹlẹ́ ìyá dídì náà máa nílé tó rẹ̀ ni dájú ìwé tí lórí mi ti ní ẹ̀yà mẹ́rin yẹn ti kó yóò yà sàlá iná lè láàyè Ẹ̀jẹ̀ àmọ̀ ìṣọ́bẹ̀ ìdùkúmọ̀ nù lọ́rẹ́ kàánù. dáa ilẹ̀ ìdàbẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀dá ọ̀nà ìdákọ̀ ọ mi ti hajj lè mí ẹ̀dá náà mi rọ́dù ilmi because masáyì lẹ́nà rẹ̀ masáyì ilmi yẹ ìlú ẹ̀nà discuss the issue of knowledge how come the christian is that night is we just yes ẹ̀rọ ìlú náà na ìta ni ike ìkẹ́ ọ̀nà náà kà ní ilé chéèché with authority ilé chéèché ọ̀nà nọ kọ́mọ̀nà wọ̀láhì abẹ́rẹ́ kọ́nà ọ̀pọ̀ àná ìmọ̀ nǹkan dẹ́wọ̀n ọ̀ọ́ kárí láyà wọ̀láhì ọ̀ọ́ bàbá yìí ọ̀ ìwà náà ẹ bẹ́ẹ̀ lè fẹ́ ẹ̀jẹ̀ náà wọ́n mu náà yìí

They organized on Sanya Medaza, Warafauha, Ila Mukti Shab, that's 72, Honorary Mukti Shab, Grand Kadi, Honaka, on Kanako, Lega Tawtu, Nayati Sham, بعد أن جمعوا لها توقيعات الناس ومفادها أنه يقوم بدعوة وهابية تشوش على المسلمين أول من كذا قال أبو أنا ما رأوا لا كان كي أدني دعوة أنا وهابية أم دعوة and Adaniwa Kawaka, Latna Taymiyun, Walatna Wahabiyun. Yeah, Razi Mun Taymiyah. Yeah, Razi Abba Sheikh Izzat Muhammad ibn Abdul Wahab. Akama, yeah, Asa Asirin Nani, Asa Asun Tumuni. Abu Wahabiyya Wahabiyya. Sadi wa Wahabiyya Ibn Wahabiyya. Wahabiyya. Sadake ba Wahabiyya Nanake, Ah, Taymeka, Ukomari Nenye Razi. ana ila ila ila wai hadith wa ba ni ya bani na ba wa ba ni ka ai ka zo na ka da gadi wai na ka ban do ai wai an ka to ni hadith da yin ku ka abani hasa ni da yi to ai en ki wi ni ki ya yi do not stress an ka eh agronomy ka ki ya yi do not stress because why is that mawdu why is that da'if why is that against the munkar aki da'if marati godin أنا ضعيف هذا دي ضعيف هو ضعيف أنا هناك ضعيف مطلق ضعيف جدا موضوع حديث منكر حديث منقطع حديث مقطوع حديث موضع ده ملوش حديث حديث أما بدل مرضى كما حديث شاذ أبدا ضعيف مبهم مجهول أبدا مبهم لأن عاقل ضعيف كان دوا دوا سعد وين ضعيف أنا أقول أنا قوي وين ọka ìjẹ́mọ̀ ńlá màgbani nínú ọgbẹ́ náà àdá ìjà sọ ọ́nà tó lórí mufti dẹ́gẹ̀ fàrọ́bà hàn mufti yẹ̀dúrù wọ ilẹ̀ àmàdírù ṣọ́tọ̀ ní mufti rọ sẹ́ńtẹ̀ǹ rọ àṣọ ni tu ọ̀dọ́ rèé dé kò wọ́n sọ́dọ̀ àṣẹ àlà àṣọ رحمة الشيخ الألباني دكتور الكتب أيه أما ولكن الله من عليه بلطفه فسلمه من هذا الكيد أما أولي إني أنا أنا نوم هذا إني لطفا إني أو من يميتم فتا يجري عندهم رحمة لطف إنه من رحمة مريني دي جو دو مريني كا فسلمه then the free has been harvest say money plus money because like ajani zaria ọmọdé ti kàkà àdọ̀rọ̀ àhà nínú tó tún fẹ́ náà kàkà àdíjé rẹ̀ ní hàn lẹ́gbẹ̀ẹ́ zaria kan ọ̀nà ọ̀kàrẹ̀ àyùwẹ̀ náà kà mọ̀ àyẹ̀wò náà gẹ́ dákọ̀ àyẹ̀wò ní police station lọ́dún ṣe akádọ́ bíbí wèdè yìí ẹ̀ ní police station ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kà á kúṣẹ́ rẹ̀ ní ọ̀nà ìwé náà láyé kàrẹ́ ní dan wani ke da kudin ka ayin ah, na zuciyan wani ta yi wasu na haka zama yan yana ne ne anan ka lọ́nà ní ẹ̀nà kan náà lọ́nà ní ọ̀fíì ṣe pé kìlọ̀ ní ọjọ́ na ó lè rí lọ́nà láàrin nìkan ah, àkàbẹ́ òbí ya ẹ̀kọ́ àkókò yàrá ìkùdì dá ha na ha kọ́tọ́ dé kọ́ ọ lọ́nà kí nìkan wọ́ na kọ́lá kí ni àlùwẹ̀rẹ̀ yìí tó gbọ́ ọ̀nà lórí àfẹ́sẹ̀lẹ̀ òkúkẹ́ na, àkọ́kọ́ lọ. ẹ̀yìn náà ilé ẹ̀rọ kàn yíyá mi máa náà ẹ̀ka dáta àkọ́kọ́ lọ. ìdájọ́ ọ̀sùn láàrẹ̀. láàyè kọ̀rọ̀ náà ẹ̀yẹ náà ẹ̀ka yẹn èyí bẹ́ẹ̀ ti lè tu pólísì náà dé ìlú ada ti kọmíṣọ náà lẹ́ka ó nìlẹ̀ yóò dúró náà náà tó ìkọ́ lọ́kọ́ àná ìrahùn ọjọ́ ń bọ̀ sẹ́yìn mi náà mo yí àsára. wà oke kọwé aláwọ̀ ya òkè àtúkùrá mọ̀kàlẹ́ yẹ̀wò ya ọmọ wọn ní àmọ̀kàlẹ́ yẹ̀wò. ah ìgbìmọ̀ kan ah mẹ́ta ìjà ń sẹ́yìn lónìí sí ọjọ́ kan akọmọ́sí ìjà sáré lọ́wọ́ ìpìlẹ̀ mẹ́wàá ilé ẹ̀gárẹ̀ yìí lọ anyị مشايخنا سعي مشايخ الترك الصوفية للمكر به بالكذب والزور والتهذير والتمثيل مما أدى إلى سجنه ستة أشهر في سجن القلعة بالدمشق وهو السجن الذي سجن فيه شيخ الإسلام ابن تيمية وتلميذه ابن القيم رحمهما الله تعالى ọka shehu erenyi ni turuku sofiya ege yabe le makari lẹyìn ètò ìdílé nẹnẹ ẹlẹ́ mi tó tó nẹnu gbèrè káàdù dé ẹjẹ́ ẹjẹ́ kàgbà ní ọdọ́ díẹ̀ àti àmàlà ká ẹ̀ hàn ẹ̀yẹ́ ìgbàlódé ilé ẹ̀jẹ̀ rẹ̀ muslim à ọ̀nà wọn by decent boy so albani muslim ẹni rẹ̀ rock boy ọ̀rọ̀ ilé tí èrè yìí wọ́n zoo àtòkò ìmà dáadáa lẹ́jẹ́ tó lẹ́nà gbẹ́nà ọ̀dọ́ mẹ́ wọ́n tààdì bẹ́ẹ̀ akọ́ṣà náà bẹ́ẹ̀ agbẹ́rẹ́ tí èyí tí ètò ẹ̀rọ wàtán fíl bẹ́ẹ̀ àdọ̀là ọ̀rẹ́ wọn ọgọ́nà náà mẹ́ ìmà àjà ẹlẹ́lì tó ṣéjì nìyí ka àìsíl náà dájọ́ ní mẹ́wàá six to ashbo six months ti ṣéjì e àlùbáni àmì wọn náà nìyí dáhìí sọ àmì ẹni wà á sọ èyí ṣe damascus bí òjì ẹni mi wọn ẹgbẹ dùkúmà mi ìlú ayé àgbọn lọ ní wọn dá ń wà ayé ni ń wẹ̀ máa ẹ ẹ ọmọ mi ní ń wẹ̀ ẹ tó àkọ́ta ni ìrẹ̀ yín and ní kẹ́ àkọ́bí ahẹ́bẹ̀ ní èkó tàbí dé kọ́ tàbí dé ẹ̀ náà أطع هنا نظام وهو السجن الذي سجن فيه شيخ الإسلام ابن تيمية أنا بجاري أنواني شيخ الإسلام ابن تيمية من نعم. إذا أنوان وتلميذه ابن القيم أتجن كان الشيخ الإسلام ابن القيم رحمه الله تعالى هنا ما بين أول سمع بسبب الشيوخ الضلال حضرين شيل بنا كل رابوني والانحراف

na-akịza ya aka na-akịza ya aka amanya rere ee ma ọ ọ ụmụ ụgwọ ndị ọka anyị oche na bụrụ onye nwụta ọrụ ọ ya ụmụ anyị nyi lóyún ọmọdé àbúrò ọ̀rẹ́ làgbọ́n náà kàdúrà o ebe ọgbẹ́ lè gbọ́

though heavy hand on me. As we now, or as this so-called brothers I go hana yoga nya bori we are very vehement. Ila mo eko, ila aisha no hajin. Agodo eno eh, na konori gala demon. Ana ene ene na dina di dole eh, ma eh, ṣé wàá rẹ̀ wàá kàárẹ̀ ìta ọ̀tà ní pákẹ́ ọ̀rọ̀ mi wàá dọ̀rọ̀. then bẹ́ẹ̀ ni tọ́ ọ̀ka ojú ọ̀nà mọ́ta náírà máa ń ah ẹ̀tọ́ kàtẹ́ mi. dáàpì ìjà ìdújẹ́ máa gbọ́ ọ̀rọ̀ mi. oye ọ̀rọ̀ náà hábi nínú àjà ẹ̀ ọ̀rẹ́ kan máa là ṣèyí dọ́là náà ẹ̀rẹ̀ ìnà ní ṣèyí dọ́ ẹ̀rọ. oye kàkà sọ́nyọ̀ náà lẹ́kọ̀ọ́ nà mọ̀ mẹ́rin yìí. oye ojú náà kàá nì. mo dá شيلنا ديهم ويتجن كو الشيخ الألباني ليه يتجي وان وعوام الناس أنت the general job people أنا لذا كأقول لهم كما قول أنا لها قول أول أول من الاستماع إليه كثير يقول استمتع منه ومن مجالسته كلا البنى أنا أقول لها تنظر والدعوة هجرة والدعوة إلى هجره ومقاطعته ده káàrà ń ka ọ̀dọ̀ báwo ọ̀dọ̀ méjìlá bẹ́ẹ̀ ní kúkọ́ bí lẹ́ndà ọ̀dọ̀ bẹ́ẹ̀ ní gbọ́nà ẹ̀ka náà ọ̀dọ̀ kọ́ọ̀tà nù. agbẹ́nyọ́rà mi wà wà mí. ẹ wọ̀ ẹ̀ka ní káà irọ́ yà mẹ́rin. kuma abọ́ àtùkùnmọ́ náà mẹ́rin rà bẹ́ẹ̀ àbọ̀ anágbẹ́ni àbọ̀ bẹ́ẹ̀. أنت كل ولا تستنفع دول يقولين من دارات إن الحمد لله إذا كنيش هم لا بنراك

ẹni ní kínyàn kẹ́ni angado jìdí lọ ní méjì náà ìdàkẹ́ mọ̀ kásálà ìjẹ́rẹ̀ ká ilé tí mà kàtẹ́ ní débi tí sọ́ndé ní ìjọba lẹ́ka ẹni yóò tó ẹni akúrẹ́ náà lórí lukuman ẹni wá ká ẹni kẹ́ni tó ní àti imam àti badam adarí lè kéde ni. ìgbẹ́ náà ìgè olùsẹ́bà ọ̀gẹ̀ lukuman ní bá gbogbo tọ́ náà

ẹ̀wọ́ apáná lọ́rì òde ọ̀rọ̀ àkọọ́lẹ̀ wú ẹ̀ lẹ́mẹ̀ ọ àkàrà ìpàtẹ́ sọ̀nyà ọ̀nà wọn dandan wọ̀ náà àmà àbádọ́là náà tá ayé kọ̀ọ̀rọ̀ náà. ẹ wò tó ẹ̀mọ́ náà àkàrà àná ẹ̀mọ́ náà adámi dúró adámi tẹ̀lé إن أنا نحبا أظن هم حرمين جدا لا يستطيع مع كاون أنا bụ من أنتم من الجنة لا أوه لو حرموا لو مزوج adáwọ̀ mi máa mẹ́kọ̀ọ́ àárín ẹ̀bà

fẹ́ẹ̀rẹ̀ lọ́mọ yẹn fẹ́ ìwúlò sílẹ̀ ẹ̀mẹ̀tẹ̀ lọ́jọ́ kàrí ẹ̀mẹ̀tẹ̀ ọ̀lẹ́nà ẹ̀ ìyá rà wà lẹ́mọ̀ ìjìnlẹ̀ ìrìnlẹ̀ ẹ̀sọ́ní àrùn ìfẹ́ sọ́ọ̀bù. ọ̀nùkú ẹ̀ nà bá nínú ọ̀bẹ. ọ̀nì wọn dede ní lìtá àti ìbẹ̀mù ọ̀nà ìkàkà ẹ̀yìn lọ́nà ọ̀ka ẹ̀dẹ́rẹ̀ yẹ kọ̀ọ̀bá wọn kọ̀ọ̀rọ̀ nù bọ̀tún ìlú ka ọ̀nà àwọ̀ òde ọ̀yẹ́ kó ìtumọ̀ká ọ̀kọ̀ọ̀nà àwọ̀ òde ya àgùkìlẹ̀ ìdílé mọ́nà ikúkìlẹ̀ èmi yàgùdí àti ikúkìlẹ̀ èmi. ìkàtúntì àyẹ̀rọ̀ bìdá ọ̀la ẹ̀ṣẹ̀ tó àyẹ̀rọ̀ bì yẹ ìdá ọ̀gá

أمريكا وقولوا يا بوزن قولا بليغا يرى كاري إلى أنا يكو بلغا إلى بلغا ترى آه ميزكا الباني رحمه الله ميزكا ما ما تعاون إني أعمل شيء asam na wana kwa hea uwe na me uwe na me uwe na me albani rahmahullah any any inu wenon albani kanat wafatu al-allama al-albani rahmahullah ta'ala في يوم السبت الثاني العشرين من شهر جماد الآخر لعام 2400 وألف من الهجرة النبوية الموافق للثاني من من 20 أول آه عام 1999 بعد العصر قبيل الغروب عن عمر يناهز الثامن الثامنة والثمانين في مدينة عمان عاصمة جودا أو عرضا وإنا لله وإنا إليه راجعون يا وشهدته أو أبو every Saturday أو أبو every Saturday ẹni on twenty two yánni lè ra ẹni yánni lè ra ẹni sáré wàṣírin nìṣàlẹ̀ yánni lè ra ẹni jumadan ahad fourteen twenty àti about 14 days ago, that the Hijra year. Literally on Saturday, 2nd October 1999. Okay, I will. That's the message he said. Then Wasiyan. was is. Wasiyan Papa. About that was Wasiyan, We, Then wait a minute. إلى دوكا أوصي أوصي زوجتي وأولادي وأصدقائي وكل محب لي إذا بلغه وفاتي أن يدعو لي بالمغفرة والرحمة أولا وأن لا يبكو علي نياهة وبصوت مرفوع أوكا أنا أنا قدانا أزاني أتوجاني أتابوتاني أتابوتاني كوزيراني ka ọ̀rọ̀ náà á ka ọ̀nà òtù ọ̀rọ̀ gbọ́mọ yìí àmàdúrà kòmúlò díẹ̀ ìrìn ọ̀dọ́ àmàrà hàmà nù. àbẹ̀nìyàn ẹ̀yìn súnlẹ̀ dóò ló dóò sọ̀rọ̀ fẹ́bà wọ́tánìyàn wọ́tíyà ló kọ̀ọ̀bá ani àjọlò bìdáfù ولا يغفر من أقاربي وإخواني إلا بقدر ما يصيبهم واجب التجهيز أوكي أهي

ọdún rí abu abdullahi jaari ọkà ọ̀nà ọlọ́mọ nara aka ha nù wọ́tò dí ìdáwọ̀sá ni alimọ́kùlẹ̀ àti ọ̀nà lè dé ìwọ ni lọ́dún lè jọ ìná dé ìwọ ni wọ́n máa ń yà sọ̀rọ̀ o húwà lè ànábì alágbàdo ọ̀nà ọ̀nà ìkàkà ọ̀nà ọ̀yẹ́ tẹ̀lé dọ́rẹ́ ni wọn kan ẹ̀rí náà jọ ìná dé ìwọ ni sáà lè dàn wọ́tí yẹn kọ̀ ọ̀sá ọ̀nà kan ẹ̀sìyàrù dẹ́kun fi afọ̀rọ̀bẹ̀ makan agbani ọka ìdẹ́lẹ̀ ìlọ́ntún ilé ọ̀gá àyànnà bọ̀rẹ̀tẹ̀ likai láyọ̀ tọrọ mẹ́líàmù jẹ̀nàdà fi ìlà wọ́dà ha fi tẹ̀yàrọ̀ wọ́n ní dáadọ́ mẹ́ka yìí láyọ̀ tọrọ àdọ́ mẹ́ka ara yìí compelling necessity ara yìí dẹ́nyẹ́ mẹ́ka á bẹ́dọ̀ ẹ̀rẹ́ náà ṣẹ́ òkú àná ẹ bẹ́ẹ̀ lọ́sọ tí mọ́tò olóyún ìtàṣọ tí mọ́tò ni àbúrò ní sàn náà bọ̀rẹ̀ sẹ́ owó àtẹ̀ṣẹ́ àwọn náà. wọ́n fi táàlì sẹ́wé túkà yìí yàrá kábọ̀lì máa ṣe irun sẹ̀yàrọ́ tì sẹ́wé túkà náà òkè àná òrùsẹ̀ lẹ́nu lẹ́kùn tí mọ́tò ní sàṣọ náà وأن يكون القبر في مقبرة قديمة ده هنا نتو ahanaika osuku ene bi nu kusi lɛ ɔka wàhálà amáńkánà bíi balad alẹ́lẹ́ amótò bíi ní alá yọkùbẹ̀rù máńkánà ọ̀rẹ́jìhà nínú ọ̀làdí fọ́dànà gẹ̀rì ilà bàdà tẹ̀síì حتى لا تتغلب العواطف وتعمل عملها فيكون ذلك سببا لتأخير جنازته أوكي ọ̀nà rẹ̀ mọ̀ ya yà yàbá náà èké nílẹ̀ kọ̀ra lọ́nùtú ọ̀nà aram kàdé kàáyà ní aram inú jáde àdàbò ara kedu na aram ẹ̀nà ìnẹ̀ kọ̀ra àkàáyà inú jáde lọ́nù bẹ́ẹ̀ tún kà ọ̀nà náà wọ́n kẹ́lẹ̀ ẹ̀wù jáde wọn ta àkọ́ àkàá nìkan ọ̀nà aram ti yàn àdàbò ara kà àkàáyà ilé bá ara تعالى كايوا حتى لا تتقلب العواصف ó yàtọ̀ náà lè káyè lórí ògùn náà wáyà rà ìrẹ́lẹ̀ mẹ́yọ́ ìmẹ̀ ìlọ lè é jẹ́ mẹ́ta da ẹ̀kọ́ lẹ́nà nìkan fà kún láti ti sábà lè fi àkéèrè jẹ̀ náà rẹ̀ dọ́wọ́ mi kì í lé ọdẹ ìlọ. yẹ́rọ àrùwá ányá àrùwá náà mà nìwọ̀ sí yà òwá náà ẹ̀ kọ̀rọ̀ náà dẹ́kun àbújá ẹni ẹ̀kúrò ìwà àkọ́ àjẹ́dọ̀ ọ̀rẹ́dẹ̀ nínú ọ̀dọ́ haka ona mashasan kadoka sa'ilan al-maula an alqahu wa qad ghafara li dhunubi ma qaddamtu wa ma akhad akra non sana ti domoni komuni nawo ona na ga dite akawon ba gari on don ti komuni ra jeli on ni an ona ni medero de atono modere na wa awsi bi maktabati la dana bani bi ana ko ne ni do agara ẹn tẹ mú òtúlù bá nìkan ti dúró ìdáhùn ọkà ọ̀nà mẹ́ wọ̀fíyà nínú ọ̀nà mẹ́tẹ́tọ́ nǹkan kúlù ha àbágbẹ́ni náà bẹ́ sàwọ́ àlùmáàkà nà mí nà màkìbó án ọ̀nyọ́nyọ́ bí ẹni ẹ̀rẹ́ bírì áwùtà tó wí lọ́n àrìkánná rẹ̀ gbọ́tọ̀ sáàt áwò màtótán àrìkánná ìkọ́ àti àrìkánná rẹ̀ bírì dáná. بخط أنا يعني غاية أنه أتنى بسلم أو بخط غيري القناة ده كده لا يكيد يعني أنه نتعلم وسلم كنا مسيح فان كفوعا لمكتبة الجامعة الإسلامية في المدينة المنورة كنا مسيح فان كفوعا بن سكن في لايبران يعني. سنة الهيفين سنة الهيفين كنا نساء سلم نقول لك أبان أقوان أقوى بان ده عشان أتي لايبري Islam International Islamic University yana yi Medina kwa banin library ne. Mazar da su ba. Awa ce da ga abin da zai yi. Oka li'anna fiha zikiriyatun hasana. Agoka ido anyi oita mai lulu da na ko hizo ni university no. Fi dawa fil kitab wa sunna. Ana mun wa kai na kai ya da ni kitab wa sunna yau.

ọ̀nà màá nìyẹn rẹ̀ nọ ní màá náà kàkọ́ ní otítí tì í lọ àgọ́lọ̀ kú òní nìyí lọ ọ̀rọ̀ jẹ́ mi náà lọ́hìn tààlà ká lọ́nà tí dúró owó mú ọmọdé náà fà bí ha rọ̀wádà ha kàmá náfà bí ha ká bọ́ọ̀ ní wọlé ní ètí wọ́dà ètí àná ní náà ọ̀mẹ̀mẹ̀ dọ́mọ náà mẹ́ka ọmọ àǹfààní hàn lórí ọkọ náà ní ma tí ó dání mi kò bí ìkíláàsì àti ìdọ̀nà ẹ̀ ní ìdọ̀nà ẹ̀ sọmọ ti náà mẹ́rẹ̀ ẹ̀dá kiri dọ́mọ ti náà mẹ́rin ọ̀dà wọ̀dà wájú àtẹ̀jú ẹ̀dẹ́gbẹ̀ nẹ́bẹ̀ dọ́mọ náà fani àwọn aṣọ kájọ bàdúrà ni dọ́kà rọ́bì àwùjọ ìní an ashkuru ni matakalẹ́sì yẹn amta aláyì wàhálà wàhálì dáyì wà an àmàlà sọ́ọ̀lì hàn kàwdọ́ọ̀ وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين because ẹn wọ̀síyẹ̀ náà wọ̀síyẹ̀ náà nana ọ̀ka bọ́ọ̀lù tẹ̀lé ní abdullahi ibn umar ọmọ ẹ̀wọ̀n wà dídí òdi ẹ̀hún wọn tó wọn ní ọ̀ka every day ọmọ ẹni gbó pẹ̀lú sáà ọmọ ẹni orí èdè àgbà wọ̀ wẹ̀rẹ̀ ké súnmọ̀ ní ọ̀rẹ́ mẹ́ẹ̀ẹ́dà wọn. anyị emepe ahụ ọnọmọdé náà kíkà àbáròfà ẹni ilé fẹ́ hàn wà áyẹ ṣé kà ní ẹgbẹ́ mọ ní àgbẹ̀ mọ. tó àbẹ́rẹ́ náà kàkẹ́nikẹ́ ẹgbẹ́ ni tí ti ẹkẹ́ àbáròfà yẹ. ọmọdé wọ́n ti pè jù náà ọkà. مكانته العلمية وثناء العلماء عليه مكانته العلمية وجل باني نرأي عاقل نعم، عين عليه سوجل وثناء العلماء عليه أتي وكما أنري أويغا أني علماء نيغا ذيك أني رباني أنا بعض أنا به قال الإمام الكبير والعلامة الشهير فقيه الأمة شيخ محمد ابن إبراهيم آل الشيخ رحمه الله تعالى في حبس أهيه العلامة الألباني إمام الكبير إمام أباني والعلامة الشهير أنا هناك أنا يتدون هناك آية famous ló ayé ká àyà ọ̀dọ́ ní ọ̀rọ̀ kàrí àná ni muhammad ibn ibrahim ọ̀nà kíkí bilbao ní aláàrọ̀ lukman kọ́nà ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ àwọn gọ́ọ̀nà ọ̀dọ́ bẹ́ẹ̀ lọ́nà àwọn àkàrà yìí títí gbígbà lọ́nà bọ́ọ̀ gáà yìí ni àbẹ́ wọn náà pẹ́ bàjẹ́ ìdá àpẹ́ bàrọ̀ sánù ó yẹ gan ni ẹ̀dọ́ náà yẹn títí gbígbà ọ̀nà bí ṣe ìpín gbígbà wúdúrà mẹ́gbọ́n wọ́n tán aka alimami kabir wọn alamatu shahir mujahid jọ́ọ̀nì bọ́ọ̀rọ̀ ẹni sàbí gọ́ọ̀mẹ̀ntì gbọ́dọ̀ lọ́nà àkàrà ọkà ọkà ọ̀nàdé muhammad ibn ibrahim alu ọka oh, ezi e zèyí ìzèyí ọlọ́wà náà náà ní alámọ̀tìlẹ̀gbẹ̀mí wọ́n sọ́kà ní o ọ̀sán bú ẹ̀sọ́ kó ìdúró ìdúró abẹ́rẹ́ náà ìkókọ́rí báàtì lẹ́ẹ̀hún àkókọ́rí báàtì ló ti fún náà ìwé ìgbani ka ha hàn anya anyị ina ya malam a za a ba ọbẹ̀ náà jẹ́ ẹ̀ka ọmọ mi ti fàtí láti nàbí ọkọ̀ ọ̀nà ẹ̀ka yìí àgbàbà kẹ́ni àwọ̀ yẹn agbèmọ́nà àjọ náà nàfi ọ̀nà tààfẹ́ ọ̀nà tààfẹ́ ẹni mọ́tò àbáni أعبانا المذاهب مالكية شافعية حنبلي حنبية أعبانا أجل كائن أو ذا واتر أو ذا فحم وانا يواتر واتر مذهبا أظن واتر وذا يواتر أو ذا فحم مذهبا kókòlì mádàbọ́sọ̀ àkókòlì àbáyé bí àràbẹ́yẹ náà sáà sí mádàbọ́sọ̀ wọn ni. and wàláì má ọ̀rọ̀ ìkàrẹ́ dájọ́ kàkà ọ̀nà mazhab ọ̀rọ̀ àhúrẹ̀ ẹ̀ dájọ́ mazhab abẹ́ ìnáná kàkà ń sọ àlàdíjú kọ̀wé ẹ̀ mazhab àdíjú ọjọ́ ìrìnà mazhab bẹ́ẹ̀ ni albanisari wàlá ṣùgbìnà ààyìn lẹ́yìn àkọ́ láti sọ ìní ولو كنت في قاري على جبل وعري ومن الذي ينجو من الناس سالما

ama ga mu ubani wani wani kaba kano ni buru wa ni kara agogo te nani aga we ha ho ni gaga atani kuma no man wata adu ka wa ma ahadun min alzulin nafsi salima ولو anyị na النبي مطرد wani lanu ti kwanta da shi bayahu da ya zane ni ajana idanike ikwana wana ka bi yahudi ọtọ ọtọ idana wana ka idana jos idana angels idana ismailiya idolisiya idana bush idana ọ ẹsẹ mi bush idana ẹhìn ẹ di sẹsẹ kì wá wá sọrọ mọ náà bí ẹsẹ mọ àná dáwà tó kọ káàbọ sí idana ismailiya idana angels. ẹ̀rọ náà ọ̀nà ìka ẹ̀kì ìdálẹ́tù bílẹ̀ ìkọ́mọ́tì súnmọ́ ẹ̀yìn títí tó ẹni ẹni rí ìdálẹ́tù tó ná wọ ìkọ́mọ́tì gbéjà láìpẹ́ ní pàrẹ̀tà àwọn ènìyàn ìdè ìsìn àgbẹ̀fẹ́ náà ìkọ́mọ́tì tó ná láìpẹ́ ní wọ̀ ẹni mọ́nìjà sí ní bank of the north ẹ̀yìn lọ́jọ́ bank of the north ẹ̀rọ ìdálẹ́ mọ́nìjà lórí èkó yẹn ìdálẹ́ èyí èyí ọ̀rọ̀ àwọn ọmọdé bank of the north ṣéègùn ibùn zban ṣéègùn ọ̀gán ọ̀nà ìgbésẹ̀ ní ìwé èkó ṣàgbà àgàmà ọ̀nà àkàrẹ́ ẹ̀gbẹ́nyàmì àfẹ́fẹ́ àkàrẹ́ yìí ọ̀nà ọ̀pẹ yẹn ọ̀dọ́kọ̀ gbòòrò onugbó onugbó nígbà onugbó ìlà bẹ́ẹ̀ rọ ọ̀nà máa ní kàánì. then bẹ́ẹ̀ tùpọ́nì ìwọ̀dọ̀ àìsà ìlú pẹ́sọ̀n pẹ́sọ̀n lè gbọ́dọ̀ rẹ̀ ní ẹ̀ wọ́n lè dọ̀tí ní lẹ́sẹ̀ lọ́wọ́ ni. ní ìwà àìsà ìṣẹ́ ìsọ̀rọ̀ نسير ولا كان كان هرجع منه أو صاحب السنة ونصرة للحق ومستوحمة لأهل البعث هذا هو آه ابن بعض الوضع أوك عليه الغوي ده أوك عليه That's why kon all my dad on the error, why can we guys? Bulbaz. Okay. فقال العلامة الشيخ عبد الله بن عبد العزيز شيخ الذي بن عبد الله بن باز رحمه الله في هكي الألامة لبن بقع شيخ لبن معروف أنه من أهل السنة والجماعة ومن أنصار السنة ومن دعاة السنة ومن المجاهدين في سبيل حفظ السنة من بعد أوكا زاني قالوا نايك آه إيه، كنا أهل السنة والجماعة يعني دوري نو آه، أنا قم بسنة أبن دوري آه، دا داي أنا هذا نو مريد جوجي سنة داي بايك أنا مصوري إني وريد جوجي سنة كم ريالي أعداد دورة عندك أي شيخ معروف لدينا بحسن العقيدة والسيرة ومواصلة الدعوة إلى الله سبحانه مع ما يبذله من من الجهود المشكورة في العناية بالحديث الشريف وبيان الصحيح من الضعيف من الموضوع وما كتبه في ذلك من الكتابات الواسعة كله عمل مشكور والنازم للمسلمين نسأل الله أن يضاعف مصوبته ويعينه على مواصلة السير في هذا السبيل وأن يكلل جهود بالتوفيق والنجاح بن باز عليك ثاني أضعي بن باز لك إلى مدوره والشيخ الألباني وفقه الله معروف لدينا بحسن العقيدة والسيرة وتعيد مذهب السلف الصالح واعتناقه له لك إيه شيخ الألباني من إخواننا الثقات المعروفين من إخواننا الطيبين صاحبنا وإخواننا العلامة شيخ محمد نصر الدين وهو من المجددين أعظم من ذلك أكاين لا أعلم تعطى قدرة البرك في هذا العصر أعلم من شيخ النصر الدين في علم الحديث ومن دعا بسان أنا be non any non ya ini hanon ana ka ta ai le hadith dan an a na no ai hadith dan no ya na ko na dan ya ko hin ne no le hadith ya na نعم وقال شيخ العلامة المحقق الفقيه محمد بن صالح التيمين رحمه الله في حق علامة الألباني شيخنا التيمين إلى أنه نذكر نرره وهو بابا نيو الذي أردته عن الشيخ من خلال الاجتماع به وهو قليل أنه حريص جدا على العمل بالسنة ومحاربة البدعة سواء كانت في العقيدة أم في العمل شيخ الألباني inú wèé tiẹ́ náà yọra àná kùmí tiẹ́ náà gbani náà mẹ́ islamic north east saudi jẹ́ ti di inú jọ́nà tó islamiyya medina tó nawara ọkọ̀ náà ní ọ̀nà ìka harisun gidan ọ̀nà ìkàbọ̀ ọ̀nà ọ̀ha إن كذا على العمل بالسنة فأبوكم نحن نمت السنة ومحاربة البدع إذا لا يجد رد باني كوير يكون أو في لقمان لمبتدي أنا أقول هذا هذا نين هذا لقمان بدم بدعة ọ̀yọ̀ náà dáńbíjà ní pàì fọ́yọ̀ pòlù agbẹ́ni ní pé kú rẹ̀ kò tọ́ yà bẹ́ ẹ̀rẹ́ àwọ̀ yà bẹ́ ẹ̀rẹ́ kàmí àtún jọ́ǹkì bọ́ọ̀n agbẹ́ni náà kú bíjà rẹ̀ kó tẹ̀wọ́ nǹkan nàbì làkídá àǹdìlámàn bíjà ọ̀rẹ́ náà kìdá bá gbà náà hẹ̀yìn àhẹ́ ẹ̀hún bíjà ọ̀rẹ́ ní rẹ̀ kọ́lọ́ náà wà gbẹ́yìn náà hẹ̀yìn àhẹ́ ẹ̀hún agbẹ́ni ọjọ́ ẹ̀mí nìkan yìí فقد أردت عنه ذلك وأنه ذوي العلم زمن في الحديث رواية ودراية وأن الله قد نفع فيها كتبه كثيرا من الناس من حيث العلم ومن حيث المنهاج والاتجاه بالعلم الحديث وهذا ثمرة كبيرة للمسلمين ولله الحمد وثانين هيك ايه اما من ناحية تحقيقات العلمية فناهيك به يعني انا من وزي تعالي دعم تحقيقي وين كان كاتب إيه وقنا كاو في فلدان أنا يعني مثلا ووصفه بأنه طويل البعض واسع الابتلاع قوي الإقناع أهددك وراعي ذات مرة شريطا كتب عليه لمهجس الشام محمد نصر الألباني فقال بل مهجس الأصل أنا نتل مستجمع ذاك أكا نصر الألباني أو مهجس الشام يقولون أنتم يجب في جانبه بدل من أزمي لا شيء بل مهجس الأصل من كمهدث أو of the century early early وقال العلامة عبد العزيز بن عبد الله عالي الشيخ مفتي عامل مملكة العربية السعودية حفظه الله أنا أنا المفتي أنا المفتي دعودي أنا كلام ذاكر يعني أوكا البني نصر السنة في هذا الأصل أني أنا عزيز السنة يعني دي present century أنا بنوي نصر السنة وأثنى عليه وعلى علمه مقام مبارك ووصفه بالوصف نفسه الشيخ الفقيه صالح ابن فوزان الفوزان فوزان الفوزان إذا مرايك على دوكا ألباني الشيخ الفقيه واي فوزان فوزان أنا من عيسوي كتاب التوحيد وقال وقالت اللجنة الدائمة للإبتاء في المملكة العربية السعودية وكان يرى يقول دائما كان يدهي زوجي أما wáyé wíkírẹ̀ ọ̀rọ̀ àkèjìlẹ̀ làbákà لجنة الدائمة permanent committee للإفتاء في المملكة الأرضية for guidance and counseling among the kingdom of Saudi Arabia هناك أكاي أما كتاب سلسلة أحاديث الضعيفة والموضوع هيك أبي بنا غني أنا سلسلة أحاديث الضعيفة والموضوع فمالكه واسع الاطلاع في الحديث طويل في نقده والحكم عليه بالصيغة والضعف وقد يخطي أكوير ومناهي في سنة حديث الضعيف والموضوع أنا نجمع أنا كده عبدي حديث زمان بس تكاية تهين سنسان دعجو أما ضعيف أبني أظهر رأي انو اللي ريدون إذا لك اختلاف همتي رحمة

da ke hadisi za su aka hadisi kudusi batil idare hadisi na ka abada komuni ọka an na hadisi kudusi that is that not what is my don't win any we not one number three volumes three volumes for da'ifa three volumes for sahira each one each volume will contain 500 hadith how many volumes are together 6000 hadith kòní kò nyara ndọ́ ọ̀ṣọ́ dáadẹ́ ilẹ̀ kámárù wákò nánu ilẹ̀ ọ̀nà jẹ́ tó dọ̀ bá mi kòní kò nyara ndọ́ aka adada anọda ọ ka akọ nọ karịa nọ n'ime dọba ya tụrụ n'ime wee kwụ ụmụ rebe ya eseri uwe pọket uwe na nke pọket saiz uwe nọ meda uwe pete nọ na a na-enye n'iyi anyị sala na wee jụzọ na-edori na ada na abịa uwe na chere alhamdulillah ilezi alhamdulillah ilezi alhamdulillah ilezi ndị ahụ chere akụkọ nọ ọka albani okuwanu e na mani mani ẹjẹ ya ga amadi kọtun ọna ọna yi ọna wọn ati ọna ika ọra ọra research gbọdọ mi filadi dẹka ama dẹ mani ka mọkọdi yóò ti agbẹni onye nwunye yàrá ọ ẹni agbẹni mọtò sáábì ọka eh, والنزاع شاب العلامة المهدد حماد بن محمد الأنصاري رحمه الله تعالى أنا مجيني جوال زمياني أمي جوانوكا ذو الإبتلاء وافي فإلم حديث أقول أنا يكون جيكريت لساك لين حديث هذا وقال الشيخ المهدد مهدد دي جوان أغلبها أن دو جاهل دي جوان باكا تيتهينين ذاكا مهدد عبد المحسن عباد البدر المدرس في المسجد النبوي أنا يعني أنا هي أباد فرصة جنا بلسا هي مسجد أنتم صلى الله عليه وسلم أنا باوه إنسان توقع وقعي والألباني عالم جليل خدم السنة وعقيدة الطيبة والطعن فيه لا يجوز ثم ذكر كلام الإمام الطهاوي في عقيدته وعلماء السلف من السابقين ومن بعدهم من السابقين أهل الخير والأثر وأهل الفكر والنظر لا يذكرون إلا بالجميل وما ذكر بالسوء فهم على غير سبيل آه عبد المحسن عباد البدر أنك يجي تشيني ما في دونتم هلا وعدين أوكي ألباني على غابن أنا إكا أوني تتم وامن دو أنا إكا خادم السنة دو أنا إكا جاء سابع تسنة وامن أتي سابع تأكيدة الشجبة أقوى الطعن فيه لا يجوز dọ́ọ̀lù ń kó di yára ẹ̀ bọ̀ lísìn bá àwọn kan kí dọ́ọ̀lù kílọ̀ yà ń yé yìí ìdàgbẹ́ ní orí yà ń yé lọ́gbẹ̀dọ̀ kan nàbẹ́ àwọn amadu wa da ha ẹnu kọ́ nínú kúmọ̀ lókọ́rọ̀ náà ọ̀ká ìbọ̀rọ̀ ọmọ ẹ̀dọ́gbà tó mọ̀ zákàrọ̀ kàlámù ìmáàmù tọ́háù sí àkìdátì dọ́kà ìlànà kan ìlànà ṣọ́ọ́rẹ́ àbí ìlànà ìmáàmù tọ́háù káàfin ní ìwé náà àkìdátì tọ́háù yà ká wà úlẹ̀ من السابقين أتنا درجة إن السلام ومن بعدهم أتنا كذا وعلمين من التابعين أنا هناك أهل الخبر والعثر أنا هناك كذا ما هي إلدي أن الحديث أنتم يؤمنون وهذا الفقه والنظر لو هناك أن يجتر أن يجينوا أبلا يحدث إلى يبكي أتكلم أوكي لا يذكرون هذا ما سمعين إلا بالجميل إذا هذا في الجوانب àmọ́ ẹjọ́ ọ̀là kò yẹ yìí wá ẹjọ́ mi kó máa tó lọ́wọ́ lọ́wọ́ àwọn ọ̀dà méjì ọ̀là kò yẹ yìí wọ́n máa lọ́kàrà mi sóòrè ọ̀nà sàmà ẹ̀ ǹdẹ́ ìṣó di yéèjì jù ẹ̀ ni wọ́n máa là dé ìṣẹ̀dí ẹ̀rẹ́ ní ilé èjì òòlì àbọ̀ òòlì lórí máa náà rẹ̀ tó ọdún náà ọkàrẹ́ rẹ̀ pẹ́tàkì kòríkò náà nìkú àti

ìtì ẹ̀ka bẹ̀. Lọ́dọ̀ tọ́ ni ó, ìṣòro ìgbésẹ̀ tó náà ó ti kọ́ ọ́ nígbà tó gbẹ pé káàbẹ̀, àwọn akẹ́kọ̀ọ́ kò mú náà bẹ̀. Ayé máa lọ ní àgbẹ̀ káyé Kàdúná ní bẹ́ẹ̀ ṣèjẹ́ màá kàtà sọ́yìn máa lọ́gbà sí i. Gáàsì ọ̀rẹ́ lẹ́nu. Lọ́nà kò tó ń káàtì ìwé ìjìrí kàtọ́ mi. Ìjọ́jì ẹ̀rọ akọ́ ina bi ulama na kana yin ulama na kaka ba na man to yin ko toy niqab wajib da da na mani da han amma da ile ne da na ne waji a ka ya gan da ka da ka albani e wa karbi da ana wa da na kan albani qala sunna ومجد بن عبد الله التويجري رحمه الله عمر أوكا الزاني الآن علم ala سنة أوكا الزاني now on the banner of سنة الطعن فيه بعد الجوع إعانة على الطعن في السنة yóò mọ̀ gbogbo ayé ní kí sọ́yì òjòjú súnà wọn àbọ̀ lùkùnmá nánà kò dáná rẹ̀ báà mọ̀ gbogbo ayé ẹ̀rẹ́ náà kú súnà áhùn kẹtẹ ìbẹ̀rù kú súnà áhùn tìwé ìdílé ọmọ ní kàn án ẹ̀ náà kọ́ lẹ́gbẹ́ ní mẹ́rin mẹ́rin gbà ẹ̀ náà ni náà fi ń zí kì í mú kọ́ eléyìí dúró náà àjẹm wò tàbí kakúrẹ́ la lórí ìlú ọ̀rẹ́ mọ̀ mọ̀ la ọ̀rẹ́ mi lábẹ́ ọdún jíra lọ́wọ́ ọdún wọn ẹ̀rí pọ́ǹtì black ọdún lẹ́nu àmọ̀ ìdàkọ̀rọ̀ gbogbo ìjọjú ni wọn. àbẹ́ àbẹ́ ìlú lọ́nà kó jẹjẹ àwọn ìdí ọ̀rẹ́ white ló ká ìdí ọ̀rẹ́ black وقال نمبر 10 وقال شيخ العلامة عمد بن يحيى النجمعي حفظه الله أوكى شيخ محمد ناصر بن الباني المهندس الكبير والعالم الشهير صاحب التعاليم النافعة والتخرجات المفيدة سوري الموطن السلفي العقيدة بذل جهدا في التهريج لا يوازيه به أحد فجزاه الله خيرا أنا دورنا وقال شيخ الفاضل صالح ابن عبد العزيز آل الشيخ حفظه الله أوكا لا شك أن فقد العلامة محمد نصر بن الغاني مصيبة أوكا وجرى قولك وإن زنب ذات عن دورها دورها عن مصيبة كلامي تقول لأنه ألم من أعلام الأمة أقول أنا سامع يعني إنها قدامنا هناك إسلام قاني ومهدث من مهدثين ده مهدث يعني مهدث هناك هم نوني وبهم حفظ الله جل وعلا هذا الدين للقرآن لنا بيوم الزاري أديني أنوني ونشر الله به للسنة جنوبا يعني ده مريد دعن سنة هتم إذا أنا الحيوان كعبها بناني كوكبة من أئمة الهدي في سورة الجنوب سورة الجبار 253 257 نعم نمبر 12 قال شيخ الفاضل عبد الله بن عبد الرحمن البسام المدرس في المسجد الحرام ها آه، اني شيخ انا ايه تيجي ني آه، اني ملك مكه الى تيجي وعضو هيئه كبار العلماء ده من بتني آه، هيئة كبار العلماء أو بان بان إلى كنا قوابه أو اليوم هو من أئمة هذا الزمان بذل نفسه وجوده وما له لهدمة السنة أو إنا جنن الباني إمام هذا إني إمام لين جنا يتنم إنا جن أكو أنو بذل نفسه أنو تاو دو دو إنا وانا نوتا أفي عايز اقول انا الكيان وعد ايه سعري السنة آه شيخ عبد الله نمبر 30 شيخ عبد الله بن سليمان المني رئيس محكمة التمييز مكة أنا نعم مكة لو انا عليك يعني كا آه لقد فجع معشر المسلمين في فقد عالم كبير من السلفيين الذي كان له باع طويل في مغاربة البدع ودلالات والرد على أصحابها من كتاب الله وسنته رسول الله صلى الله عليه وسلم هذا فضلا أما لفضيلة فيه من تحقيقات الصائبة في سبيل التمهيد السنة والتفسير آه، لصحيحها من سقيمها نمبر وقال العلامة مهدد الفقيه الأصول الأصولي محمد بن علي بن آدم الأثيوبي كان من إثيوبيا إثيوبيا أبعه قد تعوى جيزة بابا وانا لك ايه وكذا كتب علامة نفس الزهني فإنما معتمد جدا لأن له اليد الطولي في معرفة الأحاديث التفعيمة والتفعيمة كما تشهد ذلك كتبه القيمة فقل من يدانه في هذا العصر الذي ساد فيه الجهل بهذا العلم الشريف آه شيخ الزيت أنا أقول أولاني عبد العزيز عبد العزيز الفياض حفظه الله وكشيخ محمد نصر الزرباني من أعلام البارزين في هذا العصر أورينا وقال به شيخ محقق الباحث محب الدين القصيم رحمه الله وقع من دعاة السنة الذين وقفوا حياتهم على العمل لإحيائها نمبر 17 العلامة محدث عبد الصمد شرف الدين شيخ أهل الحديث في الهند أتمنى يكون وعبد أرنالي أوكي أبنى كيف أهل الحديث في إنديان أنا لك أيه هذا وقد وصل إلى الشيخ أبيه عبد الله الرحماني شيخ الجامعة الإسلامية يعني الجامعة السلفية ببنارس يعني the best university in the whole world now with Concord وصد السلف أنا أنا الجامعة السلفية إنديا أنا كريم يعني. استفسار من دار الإفتاء بالرياض من مكة العربية السعودية أنا حديث قريب للفظ عجيب بمعنى له صلة قريبة لزماننا هذا فاتفق الراعي من حجر من ما هنا من العلماء على مراجعة أكبر عالم بأحاديث النبوية في هذا انا وهو الشيخ الألباني عالم عالم الرباني آه أهل أنامي ديجو انا السهري جاني بني كتابنا الناس أنا كوال للتورا شيخ الألباني من انا دعوين دو تورا إي إنديان دوكا هاي الناس كان مقارنة من رياض إيه سعودي دوكا ẹni ọ̀nà nyẹlẹ́nyẹ mú kọ́rọ́ náà nìkan ẹ̀bẹ̀ ẹ̀nọ́bẹ̀ abubakar albani nọmba eighteen dr muhammad ibn lutfi sabab hafizahullah ọ̀ní ẹ̀hẹ̀ ọ̀ka alalama bin muhammad alkabir أعظم المهجس في هذا العصر وقف حياته على خدمة السنة المتقرة تعليما وتعليبا وتخريجا وتحقيقا آه نمبر 19 شيخ العلامة العزيز علي التنطاوي مفتي ọ̀nà àkàrẹ́ hàn nìyẹn ẹ̀mẹ́ ìdọ̀tọ́ ọmọ ọ̀pọ̀ ẹ̀tẹ́kẹ́ ní dé ìlówó ẹ̀dọ̀gbọ́n a tọ̀ntọ́wì abáyé tọ̀ntọ́wì kó ọ̀nà mùsùlùmí àmì jì tó ọ̀nà ṣẹ̀ṣẹ̀ wà gbọ́kọ̀ ọ̀kà yẹ ṣẹ́gun nasir alamu mi ní bi olómi hadith ọ̀nà na àbí ulẹ̀ máa ó egypt mẹ́sẹ̀ ọ̀kà nasir dín ọ̀nà kam. ọ̀rẹ́ àtúndàn lọ́ṣọ̀ ọkùnrin wa na àǹfààní nìyí ọkàdé lè tó bá nìyàn lìjìtì àgbàtòyà wọnà ṣáàtìlì àti oríṣi ìjọba tẹ̀ǹjẹ̀ wọ̀kàtúrà tàtọ̀ na àti ọ̀ẹ́rùrù wọn náà mẹ́tọ́rà àrùrù ana ìkùwẹ́ kù sí mọ́tì tẹ́lẹ̀ àdọ́rùrù wọn ọba ha ha dabata nyo kila na important na makani unless yana kaka yatubau ha lahu one publish you and ne print ane yo akhi ona ba onya ani wa wa waladi zaru jani annabi go ana ko pabe zahir shawish tonto kara na ba yo mutila miji dukuma na ka ki saudi e print you albani ila no very important kafi hayi de ulo ulo wa kan na jen oka وأنا أرجو إلى شيخ ناصر في مسائل الحديث أوكي هاي من الحديث لكن إذا أنا بعد ما أنا بدي ناس إذا شيخ ناصر الألباني ولا أستنكب أن أسأله عنها أوكي أنا ماني أنا ماني جاهل أنا كلي حديث جنون لكتابنا جون هوسي معترفا بوجهه ما أنا بنصي كونفيس يبقى الألباني يبقى نصي كونفيس جبتها أنا جاني يجمعين أنا قلت وقال الشيخ العلامة البقي مصطفى الزرقاء رحمه الله وكان صديقي الأستاذ نصر الدين الباني المهندس المعروف في دمشق نمبر 21 وقال علامة الشيخ محمد الجزالي رحمه الله محمد الجزالي وكان بني الأستاذ المهندس العلامة الشيخ محمد نصر الدين الباني والرجل من رسوب قدمه في السنة ما يؤتيه هذا الحق 22 أكا وقال الأستاذ العلامة دكتور يوسف القرداوي حفظه الله يوسف القرداوي نيه نيه هذا أكو إيه زي أوي أه نيه إخوان المسلمين وأولا نكا رفع الزاني محدث بلاد الشام ناصر بن الزاني أي بلاد الشام أنا كان من جيران نوي نوي أوكا المحدث أنا يجوز على نوي ناصر بن الزاني إلى نوي أه نيه fẹ́sọ̀rẹ̀ ọ̀pẹ̀rẹ̀tẹ̀ ọ̀hìn ní introduction ní alhalal alharam wọ́n ní kọ̀dọ́wílẹ̀ page eight sọ́pàtò rọ́bìà fourth edition ṣùgbọ́n a náà tún wí eré ka kọ̀dọ́wílẹ̀ máa ń kàfé lọ. because kọ̀dọ́wílẹ̀ ọ̀nà ìwé alhalal alharam for exam dáwà ló kọ̀dọ̀ fún introduction náà alzami hadith ní hàn bẹ́ẹ̀ mi sàárì jẹ́ ẹgbẹ́ náà wọ́n yà tó wọ́lá ọ̀tọ́ mi lè fi ìjánu. It's pretty done. This hadith, hadith I'm not there. No man, I mean, go to the, I'm not the one in the Don't put Look at time. Time not to mean, Kalam Tahrir, that is all. في تهريج أحاديث الحلال والحرام للدكتور قرداوي عن غاية المرض ما يبقى عقبتك نعم، هو اليتامى هو هو هو رينو هو هناك أنا هو هو رينو هو هناك أنا دام دام كم تهريج هذا أصلا ما دام كم تهريج هذا يدي نيجا دام كم نعم كذا ما كذا ما هو ọ̀nà ààrẹ tó náà inú gbọ́dọ̀ àtọ̀ ọ̀nà àyà ọ̀nà òun tàrí jà báwọn kan ilé ìdílé náà ó kọ́ tó múlẹ̀ ọ̀kàrẹ́ rẹ̀ kọ̀dọ́rì àkàrẹ́ yà nàrà àwọn kọ̀dọ́rì kàyé muhammed bilal sham nasir nanibani. وقال الدكتور البكير عبد الكريم زيدان أقع محدث العصر الأستاذ محمد ناصر الألباني ده المعركة عندي ده any uh, student on this guy, I mean, Dr. Abota Nisa Nyi Chedu Awun. And Allah Sabil Misal, Sheikh Muhammad Nasib Al-Rukai, Rahimahullah, although Kwami knows, student of Daniel, Jose Muhammad Zahir Shawish, أنا كتا الذي آذر شيء وكان له فضل كبير في نشر علمه تعويل شيخ الأمين أنا لا أرجع بتاعي وشيخ محمد إبراهيم شقرة وشيخ محمد عيد عباسي والشيخ علي الغشان والشيخ علي حسن الهلبي والشيخ سليم الهلالي والشيخ مقبل الوادي والأستاذ محمود مهدي الإسطنبولي وغير الدين وانلي وأبو إسحاق الهويني وهندي عبد المجيد السلفي والشيخ عبد الرحمن عبد الخالق والدكتور أمل عشقر والشيخ محمد جميل الزيني أباه then أنا ما إنسان ثاني وإيرمان أنا أنا لي أستاذ محمد المجذوب الترطوسي دكتور رضا نعساء مرسي الهموي سيري أصلا وقايان وشيخ عبد القادر أرناؤوس سودان سيني سودان ثاني رميني والشيخ شعيب الرناعوت عبد القادر الرناعوت أبداي شعيب الرناعوت والأستاذ عبد الرحمن الباني وجمعون أخوه منه وداية الأستاذ عصام العطار عبدالنني من أدوس لوطا so إذا نقعي سيدان ثاني يعني يعرف وعني لأنه يأتي أن يريد يعني وعني يذكرين على وين وضم أن بعمل لابتوب أه وعمل لابتوب هو عمل لابتوب كمال دي مولارين ana ikike ukwu ọdọ n'ọrịa dọkọ na arụ mmadụ fifteen tere ka ka anyị gboro ya anyị adịna anyị ere anyị ka ahịa dọ abịa ahụ akarịgoro azụ anyị akọrọ ka akawa ma akọrọ ma azụ ụmụ ka abịrị ozu ya ya

on examine you how many pages any adab will be found. That's hadith Jani. Sahih, Buhari there, grade one. Ilé Fatima àti Chair ní Gbèsè tí ọdún tó mú ní kà wọ́n á sábà kò yé tó mú ní ọ̀sí Chair from the health authority. Ilé Àìsà wọ́n ti bọ́ ọ̀gá dọ́kà wọ́n á sábà kò yé tó mú ní ọ̀sí Chair from the health authority. Bọ́ọ̀mà ní ọ̀rọ̀ nàná bọ́ọ̀ mẹ́rin àná èyí wò yé to

haram har kai sadaka ne to an ne idan to mun gani hususiyan ne azana nan wakan la ilahi husus da wakin umum an ne ne da ka kai da wakan mala da ko ji ne sar honon sa sar honon sa to albani عليه رحمة الله

i náà kẹ́ẹ̀ẹ́ àbú àmì na bilal philip nàbí nàìjíríà àwọn ọ̀nà problem tu ọ̀nà rẹ̀ ka kàmáàlù dì ní ìlọrin ìgbìmọ̀ náà na ọkara wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ́gbẹ́ rí náà yìí oh. dáwọ̀ wọ́n ń gbìyànjú mẹ́tọ̀ wọ́n mà tó rè dúwà kó mórí kan adábáwọn náà mórí ọ̀kọ́ wọ́ dúwà dúwà dànyàbá ní kóńjà ẹ̀ ń gbìyànjú káyọ̀ ina jin ya bụ duwa ka mun na wa ita islam ne man sai kan la ya go abukor ne man na su mamu ko te le roka ora ahụ wa jibi na ka ka no na ka ọ man on yora o itari han e ni ko ne ya so ka ne zo ide ka zo don ba ka anyị. أقول باني أين أوصل باني كنه العلامة المهدف فقير المجتهد إمام النهريري هذا هو هذا الشيء متوقع شيخ محمد ناصر الدين الألباني هذا هو هذا هو ناصر الدين الألباني لا لا لا لا جاءك يدك أهلا وسهلا يا إمام أنت الإمام إمام كيني زمي أقول إني ماني كان يعرف إلى مكة وسنيوكا ومن أخطر الخطر وأخطر الفتن أن يقول الإنسان ما لا يعلم وأن يعلم قبل أن يتعلم ولا يخاف أن يعتم إذا عتم لا يندم النهضة أبابه هي أكاديمي هنا يا ما أكاديمي هنا أقول ما نكون يباني تابع كاو أنيو لقمان وين ما ندعوان هذي والله العظيم ما ما نتاجر لقمان ويري ويري أمامي بطريق إيه إيه كوتر إيه؟ don't manage to live, him, hip hop, don't, wọ́n mọ̀ ní tó ṣàrẹ́ ẹ̀yin lọ́jọ́ pípé ìjà yìí wúwo èrè ńlá dẹ́nu ìdí ìwé tí wọn náà tẹ́mi náà ní àná ìka ọ̀nìmúrì ìdílé nǹkan àti ìwé ìjà ni wọ́n àtàwọn kàkà ní èrè ìdílé kẹsẹ̀ i think

ètò òde ìlera first and plan. sọ̀rọ̀ ọ̀rọ̀. ọ̀rọ̀ mẹ́ta tó yẹ wọ́n tó jẹ́ ọdún mẹ́ta tó yẹ kọ́. sọ̀rọ̀ Ebi ka lè sọ lé sọ́dọ̀ ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìlú máa ń kà sí ìdúrà yóò máa kà á lọ́wọ́ ẹ̀rọ náà sí ìdúrà. Ebi ka lè ẹ̀rọ náà kàtà sí ìdúrà náà kà. Àbí ẹ̀kọ́ ìjẹ́kẹ́ ní ìṣọ̀lẹ̀ àwọn ẹ̀rọ. àwọn ènìyàn ló tẹ́ tẹ́tẹ́ pàtàkì. من أكثر الخطر من أكثر الخطر وأكثر الفتن أن يكون الإنسان ما لا يعلم وأن يعظم بل يتعلم ولا يخاف أن يهتم وإذا عظم لا يهتم إذا يؤمنون فيمكن الكلام يتوى هي الطاعة Yeah. Àwọn jẹ́ ìpínlẹ̀ àpò ìyàbá, bọ́ọ̀ náà ìrẹ̀mọ̀ ọ̀hún. அன்னைக்கு மேலே கரை எத்தனை ஜாலியா அது சொல்லு எவ்வளோ காசு எவ்வளோ காசு அதான் ஆகும் இல்லையா மேலே இருக்குமா நீமா காணா ஆ இல்லை என்ன காணா இருக்கா ọní ka nìkan ọkà àjọwà ọ̀nà kàá ka kó kéde jí nínú ilẹ̀ àwẹ̀ká ya tó náà yàn yàn kúmà dọ̀lọ́ náà zọ̀lẹ́ náà kọ́ta ẹ̀mẹ́ ẹ̀mẹ́ pọ́sí ti sọ́nà wọ́yẹ̀ wà zọ̀rọ̀ ọ̀gá kúmà dọ̀lọ́ wal hujjatu lana wa alaykum ya ya. ọkù hujja náà

ya eh, oh, akọtọ ya ịkọtọ ya ọ yedegbo ọ yọ nama ọrụ nwaanyị ọ ezi ya kewu jezikọ nọ karịa ya ọ nama ọrụ nwaanyị ya ezigbo na kewu nọ ya ehe so and ebe na nyewe duro nọ enebi ya udin so ebere nkwu a na-aka anọ n'onye nụ and ido tubore aba aka hijiri na ame ọ mejee ọ mebechiri bí àríwò yá ni mọ́là òwe ni. àmọ́ ọmọ ọmọ tí ìlànà yìí ti ṣe ilé ìtọ́jú ìlú àgbẹ̀sọ̀rọ̀ àti ìlànà láti ilé ìlú ọmọ tó ti sọ̀rọ̀ èsì ìlànà ìlú ìta ìlànà ìlú ìtọ́jú ìlú làásà sí ẹkú ẹ̀rọ sí alábàtọ́. Thank you. Àwọn ọmọ ìgbà tó ṣe ìṣẹ̀lẹ̀ máa ń jẹ́ pé ẹ̀kọ́ máa ń gẹ́gẹ́gẹ́gẹ́. Nípa àwọn ẹ̀kọ́ ìjọba ọ̀rẹ́ tó ìpapọ̀ máa ń kẹ́ra ẹ̀rọ ìsìlámù. Àwọn ọmọ àti ìwà tó làwọn ta àlàyé yóò máa sọ̀rọ̀ lọ́wọ́ ní là àwọn ọ̀sẹ̀ tó yẹ ẹ̀dẹ́. Adé ọ̀sẹ̀ ìgbàjọ kúrò rẹ̀ yí ìyẹn náà yẹn ìyá ọmọ làrúbá àwọn wednesday ẹni àná mẹ ìgbókè ọ náà yàn àmàdá ìkẹ ẹni ẹrẹ bá mẹ dání khamis dání juma dání sabat dání lahat àwọn máa ní àná ara yọ ká yìí yọ juma yọ mu lahat ọmọ náà ìjà sahe yamun lahat sabat ẹnna sabat dé ya ń bọ̀bọ̀ sabat dín sabat church ẹnẹ so ka agogẹ́ ẹ̀kú yẹ ti ẹ̀rẹ̀ yẹn náà yọ̀nyẹ́ ọ̀rẹ̀ tí ìyá àwọn èdèǹkọ́ jọ̀nà jẹ́ kẹ́nẹ́ káàkà yìí àbíjẹ náà rí ọ̀nà ìkẹ́rẹ́ ètí súnmọ́rì kọ́ gbẹ́dọ̀ jẹ́rẹ́ ẹ̀kọ́ hìn ọ̀rẹ̀ ètí súnmọ́ kẹ́nà jẹ́rẹ́ ẹ̀kọ́ hìn ẹ̀dá mi yóò ní kó eti sunna ìyẹn náà ní first shawan ìyẹn náà rí ebi fitiri ìyẹn náà ní ten zulu hijja ìyẹn náà rí dari ebi abuna eti wọ́ọ̀lì di wọ́n ẹ̀kú yà á bẹ̀rẹ̀ ẹni a nù náà wọ́n àdèjọ́ náà wọ́n kúrọ̀ nù àwọn yín àwọn yín exact date so hijira ọ̀nù wà rẹ̀ nìyẹn àgùkẹ́ ìṣẹ̀rí ẹ̀ṣọ́ rẹ̀ ọ̀nà kàfẹ́ ní exact date ìlà anyị kọ́yá n'onye pẹ̀sọ̀ nínú ìdòwò sí ọ̀yìn.

ọdún ẹ̀dùn fún ẹ̀yẹ bíbíà. Àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn àgbàgbà Therefore, Adesso anche a me erano proprio così. Non mi

lọ́ka nka ẹnu ẹ̀ náà nìyí mà ìyá má nyọ̀ ọ̀nyà ìyá má nyọ̀ ọ̀nyí nínú wẹ̀ àmà ẹnu rẹ̀ bá wọ̀ mẹ̀ kẹ̀nẹ́ àní mẹ̀ẹ́sì ìyá ọnyị nyọ̀ anyị nínú wẹ̀ àná rẹ̀ àná ma báyìí mà áwọ̀ rẹ̀ na kàbọ̀ mà bá wọ̀ ya anyị

lọ́ka ẹ̀wọ̀n náà àrí lẹ́yìn kú dìrí ohun bídìí ọ̀rùn náà kó wà wọn. ka ọ̀dọ́ náà máa nìka bọ́ọ̀lù bọ́lá rèé ṣe àwọn àgọ́ kẹ́yìn lọ́wọ́ àbẹ́ ní tún nàka ẹ̀kọ́ yìí anákùnrin lẹ́la wà wá àtàgbà ní ìṣọ̀rẹ́ yẹ. ọmọ ní sọ́ka wéèrègbè ìmẹ̀sìkọ ọ̀nà ṣẹlẹ̀ rẹ̀ wéèrègbè ìmẹ̀sìkọ ọ̀nà yẹ ihe àwọn ọ̀nà ṣọ́ọ́dọ̀ ọ̀nà ṣọ́ọ́dọ̀ rẹ̀. ìyẹn on is very important. ọmọ ntẹ ọka dọka gbọrọ ọyẹ apẹ nnọnọ ebi tọrọ bẹẹ na ata mi nwaanyị ka atụmụ nara awa wa dọọzọ rẹ anụ yìí tọ mi nwaanyị yọ sọọsẹ ọhún náà ọmọ èkejì kọ nfa yọ yìí na ata mi anyị yọrọ mmiri tụmụrụ na ma ti sọ ilé ọmọ kàkẹ́ náà yá ilẹ̀ ẹ̀hí ọ̀ ìhín tó yìí tìlifán discuss nílẹ̀ náà kàbí. Nọmba wán. Àbúrò ní ìfọ́n ìfín mẹ́rin fún ahọ́rọ̀ àjò ìsọ́ǹdì. Ọ̀dà kábẹ́ first Muharram sẹ̀rẹ̀ lẹ́dà ìtú weekend abẹ́dọ̀ mẹ́rin. Àǹkúmá àbẹ́tì bídíà ẹ̀yìn ẹ̀yìn nyere so ìṣẹ̀lẹ̀ jẹ́ kú ìtì náà olùkọ́ ni wọ́n akọ̀rọ̀ kan lẹ́yìn kúrẹ́ náà ti sọ problem náà bẹ́ẹ̀ àwọn ìka èyí ẹ̀nẹ́gbọ́ ẹ̀nẹ́gbọ́ mi já òbòjì mẹ́rẹ́ náà dá iná ìnáke náà mi sáà ti súnmọ́ tó mọ́ ni. ilẹ̀ ọwọ́ ìka lukumanu náà ṣé náà bẹ́ẹ̀ni kẹ́ni ní mẹ́rin ara mẹ́rin àti ṣe dáradára ayẹ́ dáradára kọmọsáǹtì já ń dá ìjìlá lẹ́nu hàn náà àmọ́ ọ̀rọ̀ àkàbọ̀ àǹkà ní máa nínú máa tó rárá ibẹ̀ ní ẹ̀ka ní. ẹni àwọn èèpo rọ́ọ̀lù bíbí à ẹni wọn àmì ṣe dẹnu hàn náà. miss kabam ọ̀rẹ́ ẹ̀ gbogbo àná ọ̀mánìkà and ọ̀rẹ́ kan náà ọ̀mánìkà ní ìsọ́nù ìsè tó rọ́ọ̀tà

man just come together ina jin ya ni 19 ini muharram abe awo 1423 lẹ́yìn 27 ini sáré ini february 2005 abe awo man is abẹ́ nínú àtìlẹ́kùn tí tí kọ́míṣá nìyẹn tí kò ní àjẹwà mọ̀ náà ń gbòòrò lókè sáré ọba máa yẹ sákàwọ̀ bọ́ náà mọ́ ọwọ́ náà ya gari hozi kuma waje ne mana ajo di wani ya dan ara yi onara ye na dia hozi ka lukman hal hunaka salafun alladhi sabaqaka biha am anta khalqun qat'iy ya ulfan zika ani salaf kunya na dab da mana non abi khalfu bin ọ̀nà ìkọ́ ọ̀jẹ́ tó àhàn ọ̀nà ìkọ́ màá dùn ìjọ yé ga ẹ àn ẹ̀yìn ẹ̀gbọ́n náà yẹn bọ́ ọ̀dọ́ kẹ́yìn yóò láyé ka ìkọ́ ni kẹ́ńgbẹ́rẹ́ kánà kú yẹ tá na náà mú òdìdí ẹ̀rẹ́kẹ́ náà lẹ́yìn kọ̀ ọ̀nà ọ̀nùkú àná ọ̀dọ̀ tó ẹ̀ na mú òdìdí ka